Mama! ẹ̀yin ni Musiliat Àjọkẹ́ kì yín. àlìájà Musiliat Àjọkẹ́ òyìnbó ọlọ́tí níta abáyìnbó mò ń gbádùn yín ìyá mi. akálàpọ̀ kì í tọ́tí nílé mi ó mi ma màsọ nígbà sí èrè ọkọ̀ ti jáde kí kálukú máa wọlé wá máa lọ bó sí ayé àgbọ́ gbéyàwó mi ṣojú méjì tọ́tún tó sì lójú àtọ̀tí ojú ọlọ́tí ó gbèbí kan lárọjọ jìnnà lórí owó mi ni o. ìyájà àmúsílẹ̀ àtàjọkẹ́ nínú àwọn táyìn lọ́mọ wúrà kì nígbà tó wà láyé márẹ́gbà fifty thousand nìyẹn.